ẹsẹ̀ ìkíní títí dé ìkọkànlélógún ó kà báyìí. ní ọdún kẹta tí joakimu jẹ́ ọba juda nebukadnesari ọba bábélì wá sí jerusalemu ó sì kọlù pẹ̀lú àwọn ọmọ ogun rẹ̀ olúwa sì fa jehoakimu ọba juda lé e lọ́wọ́ pẹ̀lú àwọn ohun èlò ilé ọlọ́run àwọn nǹkan wọ̀nyí ni ó kó lọ sí ilé òrìṣà ní bábélì sí inú ilé ìṣúra òrìṣà rẹ̀ Nígbà náà ni ọba pàṣẹ fún Aṣípénàsì, olórí àwọn ìwẹ̀fà ààfin rẹ̀ pé kí ó mú nínú àwọn ọmọ Israẹli tí wọ́n wá láti ìdílé ọba àti láti ara àwọn tí ó wá láti ilé ọlá, àwọn ọ̀dọ́mọkùnrin tí kò ní àbùkù ara, tí wọ́n rẹwà, tí wọ́n sì fi ìfẹ́ sí ẹ̀kọ́ hàn, tí wọ́n sì ní ìmọ̀, tí òye tètè ń yé àti àwọn tí ó kún ojú òṣùwọ̀n láti ṣiṣẹ́ ní ààfin ọba kí ó kọ́ wọn ní èdè àti onírúurú ẹ̀kọ́ ìwé ti àwọn bábélì ọba pèsè oúnjẹ ojoojúmọ́ àti wáìnì láti orí tábìlì rẹ̀ fún wọn ó sì kọ́ wọn fún ọdún mẹ́ta lẹ́yìn náà ni wọn yóò bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ fún ọba lára àwọn wọ̀nyí ni àwọn tó wá láti Júdà Dáníẹ́lì Ananiah Mishaeli àti Asariah Olórí àwọn ìwẹ̀fà fún wọn ní orúkọ tuntun, ó fún Dáníẹ́lì ní Belteshazzari, ó fún Hananiah ní Ṣadraki, ó fún Miṣaeli ní Meṣaki àti Asariah ní Abednego. Ṣùgbọ́n Dáníẹ́lì pinnu ní ọkàn ara rẹ̀ pé òun kò ní ba ara òun jẹ́ pẹ̀lú oúnjẹ àti wáìnì ọba. Nígbà náà ni ó gba àyè lọ́wọ́ olórí àwọn ìwẹ̀fà wípé òun kò fẹ́ ba ara òun jẹ́ ní ọ̀nà yìí. Ọlọ́run mú kí Dánẹ́ẹ̀lì rí ojú rere àti àánú gbà láti ọwọ́ olórí àwọn ìwẹ̀fà. Ṣùgbọ́n olórí àwọn ìwẹ̀fà sọ fún Dánẹ́ẹ̀lì pé, “Mo bẹ̀rù Olúwa mi, ẹni tí ó ti pèsè oúnjẹ àti ohun mímu rẹ. Báwo ni ìrísí rẹ yóò ṣe burú ju ti àwọn ọ̀dọ́mọkùnrin ẹlẹgbẹ́ rẹ lọ? Nígbà náà ni èmi yóò fi orí mi wéwu lọ́dọ̀ ọba.” Nígbà náà ni Dánẹ́ẹ̀lì sọ fún olùṣọ́ tí olórí àwọn ìwẹ̀fà yàn lórí Dánẹ́ẹ̀lì Hananiah, Mishaeli àti Asariah pé, “Jọ̀wọ́ dán àwa ìránṣẹ́ rẹ wò fún ọjọ́ mẹ́wàá, má ṣe fún wa ní ohun kankan àfi ewébẹ̀ láti jẹ àti omi láti mu. Nígbà náà ni kí o fi ìrísí wa wé ti àwọn ọ̀dọ́mọkùnrin tí wọ́n ń jẹ oúnjẹ ọba, kí o sì ṣe àwa ìránṣẹ́ rẹ ní ìbámu pẹ̀lú bí o bá ṣe rí i sí.” Bẹ́ẹ̀ ni ó sì gbà láti dán wọn wò fún ọjọ́ mẹ́wàá. Lẹ́yìn ọjọ́ kẹwàá, ara wọn le wọ́n sì sanra ju àwọn ọ̀dọ́mọkùnrin tí wọ́n ń jẹ oúnjẹ ọba lọ. bẹ́ẹ̀ ni olùṣọ́ mú oúnjẹ àdídùn àti wáìnì tí ó yẹ kí wọ́n mu kúrò ó sì fún wọn ní ewébẹ̀ dípò rẹ̀. ọlọ́run fún àwọn ọ̀dọ́mọkùnrin mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí ní ìmọ̀ àti òye nínú gbogbo onírúurú ìwé àti ẹ̀kọ́ wọn. dáníẹ́lì sì ní òye ìran àti àlá ní oríṣiríṣi ní òpin ìgbà tí ọba dá pé kí a mú wọn wá sínú ààfin olórí àwọn ìwẹ̀fà mú wọn wá síwájú ọba nebukadnesari ọba sì bá wọn sọ̀rọ̀ ó sì rí i pé kò sí ẹni tí ó dàbí dáníẹ́lì ananiah mishaeli àti asariah nítorí náà wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ọba nínú gbogbo ọ̀ràn ọgbọ́n àti òye tí ọba ń béèrè lọ́wọ́ wọn ó rí i pé wọ́n sàn ní ìlọ́po mẹ́wàá ju gbogbo àwọn amòye àti ọlọ́gbọ́n tí ó wà ní gbogbo ìjọba rẹ̀. Dánẹ́lì sì wà níbẹ̀ títí di ọdún kìíní ọba Kírúsì. Ẹ̀kọ́ ilé ṣe pàtàkì. Láìmọ̀ ìdílé Dánẹ́lì, Sédíràkì, Méṣákì àti Àbẹ́dinígò, ìgbé ayé wọn ní ilẹ̀ ìgbèkùn ní Bábílónì fi hàn pé ọmọ tí ó ní ẹ̀kọ́ ilé àti ẹkọ ọrọ ọlọrun ni wọn jẹ ẹsẹ kẹjọ àyọkà ti òní bẹrẹ pẹlú ìpinnu dánìẹlì pé òun kì yóò fi oúnjẹ àdídùn ọba àti ohun ìyókù kan ẹnu òun irú ìpinnu pàtàkì báyìí wúni lórí fún ọmọ tí ó bẹ̀rù Ọlọ́run bí ọmọlẹ́yìn Kristi. Ka Jeremáyà orí karùndínlógójì ẹsẹ̀ karùn sí ìkẹwàá dájúdájú ẹkọ ọrọ ọlọrun pẹlú ẹkọ ilé ṣe pàtàkì fún gbogbo òbí lákòótán gbogbo ẹni tí ó bá fẹ jẹ ọmọlẹyìn kristi tòótọ gbọdọ ní irú ìpinnu báyìí kí wọn sì dúró ṣinṣin lórí ìpinnu wọn bí ó ti wù kí ìṣòro náà lè le tó àdúrà olúwa jẹ kí n lè mú ìdúró mi nínú rẹ títí dé òpin ìrìnàjò mi láyé àmín